العالمين خلق الخلق لعبادته وأمر بتوحيده وطاعته أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أكمل الخلق عبودية لله وأعظمهم خشية له دعا إلى الله وجاهد في الله حق جهاده وقام على قدميه الشريفين حتى تفطرتا حتى تفطرتا من طول القيام صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن اهتدى بهداه وسار على نهجه وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله تعالى وتفكروا لماذا خلقتم وبماذا أمرتم إنكم خلقتم لعبادة الله وحده لا شريك له وبها أمرتم قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة والعبادة اسم جامع لكل ما يحبه الله تعالى ويرضاه من الأقوى من الأعمال والأقوال الظاهرة والباطنة وهي بهذا التعريف تشمل كل ما يصدر من العبد من الأعمال القلبية والبدنية والمالية المشروعية والمالية المشروعة حتى العبادات تتحول حتى العادات تتحول إلى عبادات إذا قارنتها نية صالحة فالنوم مثلا إذا قصد به التقوي على الصيام أو على قيام الليل يكون عبادة واتصال الرجل بأهله إذا قصد به التعفف عن الحرام يكون عبادة قال صلى الله تعالى عليه وسلم وفي بضع أحدكم صدقة قالوا يا رسول الله أيأتي أحدنا شهوته ويكون له فيها أجر قال أرأيتم لو وضعها في حرام أكان عليه وزر فكذلك إذا وضعها في الحلال كان له أجر رواه مسلم وقد صح الحديث بأن نفقة الرجل على آله صدقة وفي صحيح مسلم عن سعد عن النبي صلى الله عليه وسلم قال إن نفقتك على عيالك صدقة وخرج الإمام أحمد رحمه الله تعالى من حديث المقدام بن معد كرب رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال ما أطعمت نفسك فهو لك صدقة وفي صحيح مسلم أيضا عن جابر بن عبد الله رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال ما من مسلم يغرس غرسا إلا كان ما أكل منه له صدقة وما سرق منه له صدقة وما أكل السبع منه فهو له صدقة ولا ينقصه أحد إلا كان له صدقة وفي رواية لا وفي رواية أيضا فلا يأكل منه إنسان ولا داب ولا طائر إلا كان له صدقة إلى يوم القيامة عباد الله والعبادة قسمان قسم واجب وقسم مستحب والقسم الواجب منه ما يتكرر في اليوم في اليوم والليلة خمس مرات كالصلوات الخمس ومنه ما يتكرر كل أسبوع كصلاة الجمعة ومنه ما يتكرر كل عام كصيام رمضان وأداء الزكاة ومنها ما يجب مرة واحدة في العمر كالحج والعمرة من المستقر والقسم المستحب لا يتحدد بوقت كنوافل الصلوات ونوافل الصدقات ونوافل الصيام فيما عدا الأوقات المنهي عن الصلاة فيها وعن صيام وعن الصيام فيها ومن نوافل العبادة ما يطلب كل وقت كذكر الله تعالى بالقلب واللسان قال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال جل, جل شأنه إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وقال تعالى فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون وهكذا نرى أن عمر المسلم لا تمر منه فترة بغير عبادة بغير عبادة قولية أو فعلية ومن فرط في فترة من عمره فتركها تمر بغير عبادة خسرها يوم القيامة والعياذ بالله أيها المسلمون والعبادة لا تسمى عبادة وتنفع صاحبها عند الله تعالى إلا إذا كانت خالصة لله ليس فيها شرك ولا رياء ولا سمعة قال تعالى فاعبد الله مخلصا له الدين وقال تعالى ألا لله الدين الخالص وقال تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وقال تعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال تعالى فمن كان يرجو لقاء ربه يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وفي الحديث يقول الله تعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك معي فيه أشرك معي فيه غيري تركته وشركه وكما يشرط في صحة العبادة والإخلاص كذلك يشترط فيها المتابعة للنبي صلى الله تعالى عليه وسلم قال صلى الله تعالى عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أيها المسلمون إن عبادة الله هي أول الواجبات على العبد وهي حق الله تعالى عليه وهي حق الله عليه المقدم على سائر الحقوق قال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الآيات في هذا كثيرة وفي حديث معاذ رضي الله تعالى عنه عن أن النبي صلى الله تعالى عليه وسلم قال يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا وعبادة الله واجبة على الإنسان العاقل من حين يبلغ يبلغ سن التكليف إلى أن يموت قال تعالى واعبد ربك حتى يأتيك اليقين وقال عن عيسى بن مريم عليه السلام وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا dúpẹ́ fún ọlọ́run ọba ọba ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé ọba tó dá ẹ̀dá rẹ̀ nítorí ká lè jọ́sìn fún un tó sì pa wá láṣẹ pé ká ṣe òun pẹ̀lú tawhid pẹ̀lú mímọ̀ òun ní ọ̀kan ṣoṣo ní ẹlẹ́dàá pẹ̀lú gbogbo ròyìn tọ́lọ́run bá fi ròyìn ara rẹ̀ á wàá pẹ̀mí pọ̀ á di sọ́kàn wípé. So òun ni ẹnìkan soso níbi gbogbo ìròyìn náà eléyìí ni tawhidul ibada níbi pé a dá wa àgbà kọ́lọ̀ nìkan ló dá wa níbi pé a jẹ a mu àgbà kọ́lọ̀ nìkan ní ṣe níbi pé a ṣẹ̀mí láyé títí dìgbà tá a bá ṣẹ̀mí dà àgbà kọ́lọ̀ ló fún wa lẹ́mìí lòdìgbà náà gbígbà tá a bá gbà yẹn àgbà kọ́hún nìkan sì ni. dandan ni ká máa gbà pọ̀ òun nìkan ni pẹ̀lú ẹ̀ ní ó máa jẹ́ gbàgbọ́ òdodo ìgbà tá a bá kó láyé àtàwọn tó ti kó láyé ṣáájú àwa tá à ń sọ̀rọ̀ yìí àtìgbà táwa náà ó bá kó láyé àágbàpọ̀ lọ́wọ́ nìkan òun ló nímọ̀ nípa bá a ti kúrò láyé kò sẹ́nì kankan tó tún lè bá ọlọ́run bá da nǹkan pọ̀ pẹ̀lú ẹ̀ gbogbo ń tọ́lọ̀ ti ròyìn ara rẹ̀ pátápátá á ní gbàgbọ́ sí láti tẹ̀lé bẹ́ẹ̀ ọlọ́run bá ọkàn ṣoṣo tí ò lórogún ọlọ́run ọba tí ò lẹ́nìkan tó jẹ́ wípé tí ò bá ṣe iṣẹ́ ọlọ́run ọba ò ní júṣe eléyìí là ń pè ní ìjẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́run ìnígbàgbọ́ sí ọ̀kan ṣoṣo ọlọ́run bákan náà mo jẹ́rìí pé anábìwá muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹrú ọlọ́run ọba wa náà ní báwa náà ṣe jẹ́ ẹrú ọlọ́run ọba ọlọ́run kò sí wa ní ẹrú rẹ̀ tí yóò sìn tí ó jọ́sìn fún òjíṣẹ́ ọlọ́run ọba sì ní sallallahu ta'ala alayhi wa sallam òun lẹni tó sin ọlọ́run ọba ju gbogbo wa lọ òun lẹni tó sì bẹ̀rù ọlọ́run ọba ju gbogbo wa lọ eléyìí túmọ̀ sí pé gbogbo ohun tó mú wa fún wa pátápátá tó júwe fún wa òun náà lẹ̀sìn ọlọ́run èyí tó sì sọ fún wa wípé kì í ṣẹ̀sìn agbọ́dọ̀ nígbàgbọ́ ká sì dì sọ́kàn tán pátápátá wípé kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run òun lẹni tó pèpè lọ síbi ojú ọ̀nà ọlọ́run ọba tó gbìyànjú púpọ̀ títí dìgbà tọ́lọ́run bá fi sọ wípé yóò jíṣẹ́ rẹ̀ náà dópin ní gbogbo ọ̀nà tí yẹn gba máa gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run òun lẹni tó jẹ́ pé ó ń ṣe náfìlà ó ń kírun òru lẹ́yìn ìgbà tó kírun ọ̀ràn rẹ̀ tán tó sì wá di wípé ẹsẹ̀ rẹ̀ wú látara dídúró pẹ́ lóru lẹ́ni tí ń fi ń wọ́jú orí ọlọ́run ọba ọlọ́run kó sàlékún kí Muhammad tí ń bùkátà ojú ọ̀nà rẹ̀ tá ń pè ní súnà rẹ̀ kọ́lọ́run kó rún àwọn fún alókun tẹ̀lé kó sì wa láti mọ̀ pé ntánàbí mú wá fún wa náà lẹ̀sìn ọlọ́run ọba kò sí nǹkan mí níbi kankan àbí ọlọ́run ọba kọ́lọ́run ọba kó jẹ́ kí ìkẹ́ náà kó kárí gbogbo ẹ̀ tí sojú kòkòrò súnà náà títí ọjọ́ ẹ̀yin ọmọ ìyá mi náà Islam afẹ́ ronú kí ló fàtà àti dá wa àti pé kí ni wọ́n pa wá láṣẹ kò a máa sábà wí ní gbogbo ìgbà wa ọlọ́run lémi ò dá àlùjànnú àtọmọ èèyàn fún nǹkan ju pé kí wọ́n lọ ọlọ́run tó wá fi kún wípé èmi ò wá ìwọ̀n bùkátà kan lọ́dọ̀ wọn àrísìkì dá gbogbo ntọ́mọ èèyàn máa fún ọmọ làkejì rẹ̀ gbogbo máa bùkátà gbogbo ń bẹ náà ayé pátápátá láwọn ìdá ọlọ́run bá bùkátà ọlọ́run bùkátà kankan lọ́dọ̀ wa ọlọ́run ọba tá ṣe báwa là ń bùkátà gbogbo tọ́lọ́wọ́n bá dá gbogbo ohun tí bá a sì ṣe wà láyé ìtẹ́lómìn ní ẹlòmíì ò ní àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìta bá dá gbogbo alájọ ní àjọ ń lo ni kò sáwọn olówó kan tí special ń lo ni kò sáwọn olówó kan kan àbáwọn yẹn pàtàkì kan àbáwọn aláwọ̀ ara kan tó jẹ́ pé àwọn ni wọ́n nìkan tó special bẹ́ẹ̀ ni àjọ ń lo òru òru jọ ń fún wa ọ̀sán jọ fún wa ń gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ló ó ṣe é ṣe kẹ́nìkan mọ́ ní kànga rẹ̀ ṣùgbọ́n ibi tí wọ́n kànga sí tí a ti ń jọ ń pọn omi tá a ti jọ ń mu àbí ṣe lọ ọlọ́ọ̀ba náà ló pèsè rẹ̀ fún gbogbo wa ọlọọba yìí kì í sọba tí ó ń bùkátà àwọ̀ ẹrú ẹ̀ wàláhì làbí kódà tóbi lórí sọ fún wa yìí pé mọ́nà àmìlà sọ́ọ̀lì hàn fáyì náà sí ẹni tó bá ti ṣe ọ̀gá àṣẹrin ìsìlẹ̀ sí ọlọ́run ó túmọ̀ sí pé ọlọ́run bá wò bùkátà rẹ̀ láti lè fi náà ọlọ́run ọba pa wá láṣẹ nítorí ká lè ire ni ẹnìkan ìbínú kó wá bínú débi pé òun ò ní náà mọ́ torí pé kò tó ṣe tó wá kọjá kó fẹ̀sìn ọlọ́run a sì ń ráwọn èèyàn tí wọ́n ń bá bínú débẹ̀ tí wọ́n ń bá ìkanra débi nítorí nǹkan yẹn náà lẹ́lòmíì sì wá pàtì kò kírun mọ́ kò tẹ̀ sí Islam mọ́ kò sádùrú mi tí ó ṣe onítọ̀hún téèyàn lè káwọ́ mọ́ rí kò sọ́gà àdúrú mi mọ́ láyé torí pé oore tó pé jù láyé tọmọ tọlọ́run ṣe fún ẹrú ẹ̀ ni pé ó ṣe ní mùsùlùmí òdodo tó gbọ́ Ọlọ́run bá gbọ́ lódodo kò sóore ní ìtọ́jú rẹ̀ lọ. pẹ̀lú ń dá àkàtẹ́ra wa létí ńlá fi ń ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa o Ọlọ́run bá sọ fún wa wípé wà mẹ́kànlá tòlì jí ń nà wà ní ìyìn èmi ọlọ́run ọba yín ò dá àlùjànnà àtọmọ ádámọ̀ fún nǹkan mìíràn ìlàlẹ̀ àbùdùn ju pé kẹ́ ẹ sìn mí lọ. míṣàn yẹn ẹni tọ́lọ́run bá ṣe rọrùn fún ọlọ́run ti parí oore fún un ọlọ́run kọ́ mọ́sà ṣe bẹ́ẹ̀ fẹ́nu kọ̀ọ̀kan wa gbogbo ohun tó kù láyé pátápátá ènì ni ènì ni à ń sọ̀rọ̀ àwọn sọ̀hábà tànàbí sọ́lọ́lọ́ sọ́làm níbì kan lánàá àwa mẹ́nu bà àwọn àpèjúwe bí wọ́n ti fi àìní àìríjẹ àìrímu àìrásọwọ̀ bí ìbá ń ṣe nǹkan tọ́lọ́wọ́n bá ti dá bí òrùn bí ọ̀sán bí òru bí òṣùpá bí omi tó ti dá pé gbogbo ayé ni ó mọ̀ lò àtẹni tó sin náà àtẹni tó sin àmọ́ àwọn sàhábà yìí tẹ́ ẹ bá wá ń ṣèwádìí bí wọ́n ṣe fi àìní lo ayé yóò fẹ́ ìyànilẹ́nu pé bó wa ló fà tó jẹ́ pé àwọn náà tún ga jù lẹ́sìn tí wọ́n tún rọ́lọ́wọ́n bá fẹ́ jù ní ìtó jẹ́ pé dàkejì ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ń bí báyé bá ṣe bọ́ lọ́wọ́ àwọn èèyàn sí ni wọ́n ṣe ń pa ìsìn ọlọ́run bá ti sí lágbọ̀n kan lọ́dọ̀ wa ń bì a ní ẹ má fọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn lélẹ́yìí ẹ̀sìn ẹ̀sìn tẹ́bi kó báwọn náà nù. a tún wá wo àgbọ̀n kejì náà pé ó dáa náà àwọn kan sọ wípé ẹ bá abẹ lọ́hùn kígbà yóò dẹrùn kígbà yóò dẹrùn àìdẹ́rùn rẹ̀ náà ni òjẹ́kẹ́sìn rọrùn àtúnwá ara àwọn èèyàn kan tó jẹ́ pé púpọ̀ nínú nǹkan tọ́nu yẹn máa ń wá láyé ni wọ́n ti ní torí pé nìkan ò lè ní gbogbo ẹ̀tàn làbá rè pé torí bẹ́ẹ̀ náà wọ́n tó sáfẹ́sìn ọlọ́run ọba kí ló kù tọ́nu èèyàn ń fẹ́ kọ́ náà bó ṣe kó tó sin lọ́hùn agbọ́n pé òsì ni òsì ni àwọn èèyàn ti sọ ara wọn di kèfèrí ní pariwo òsì pariwo òsì agbọn wípé ẹ afẹ́ rọrọ afẹ́ rọrọ̀ ẹlòmíì láàrin kadiju kálà láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ó sọwọ sí ṣùgbọ́n ó ta kété pátápátá sẹ́sìn ọlọ́run ni kódà bóyá jẹ́ nìkan tí ń rọ́jú sin lọ́wọ́ díẹ̀ torí pé kí ni gbọ ibi ọ̀rọ̀ tẹ́yìn ọmọ ádámà ń pariwo yẹn gan ló súnmọ́ kéèyàn ti ṣe kẹfẹ́rí jù ibi tálíkà lọ àwa náà sì ń rí practically láwùjọ bí tá a wà à ń fojú ara wa rí tí wọ́n dààmú pẹ̀lú ẹ̀sìn àwọn ọlọ́lá àwọn ọba ìyẹn ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáńlá gbogbo àgbáńlá ayé ó kàn ó sẹ́pẹ́rẹ́ bìkan ju bìkan lọ ni gbogbo tá à ń pè ní ọlá ayé yẹn ìmọ̀ ilé àwọn ẹ̀kọ́ oúnjẹ sìn ọlọ́run àwọn olóṣèlú dà níbi ẹ̀sìn ọlọ́run àwọn ọba dà nínú ẹ̀sìn Islam àwọn olówó dà nínú ẹ̀sìn Islam mo ti sọ rí tá a bá gbàgbé bí ẹbọ eléyìí tó jẹ́ ìdàkejì tawhid tọ́lọ́run sì torí ẹ̀ dá wa tawhid ká mú ọlọ́run sí lóun nìkan ní gbogbo ròyìn ọlọ́run ọba tó fi ròyìn ara rẹ̀ tó sì jẹ́ pé dàkejì ẹ̀ pátápátá bí sábà ṣe rí ó ti jìnnà sílẹ̀ òun náà ní tàwíìdì àtẹ̀bọ́ jìnnà síra wọn. tó wá jẹ́ pé bọ̀ yẹn ló wá kù tí wàá ń gapá lórí ilẹ̀ sábà bí méjì yẹn náà làwọn yẹn tó fi wá ń ṣe bọ̀ òun náà wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ kì í ṣe lásán nígbà tí ò tí ì dáa fún wọn aláyé ló gbámú so ayé òun náà ni wọ́n tún sá fúngbà tó wó dé àtọ́lá kí wọ́n sọ pé tí nǹkan bá ń dá a báyìí èèyàn kì í jókòó tẹtẹrẹ o torí páyé le ìgbà wo lèèyàn ò ní ṣẹbọ mọ́ agbọ̀ntà kọ́kọ́ nu wọn ọ̀rọ̀ náà sì nínú òsì wọn ọ̀rọ̀ náà sì nígbà tí wọ́n rọrọ̀ nínú òsì wọ́n ṣẹbọ gbàtọ́ kódà àsokọ́ àsokọ́ ti ń bẹ ní ẹlòmíì wọ́n kírètì àyè fún lọ́tọ̀ àbí wọn wọ́n kírètì àyè fún ní ẹlòmíì lọ́tọ̀ tóbi jẹ́ pé ibòmíì kò ṣeé wọ̀ èyí tí ó béèrè gbé fún un àwọn ní irú yín kọ́lẹ̀ irú yín kọ́lẹ̀ àmọ́ wàláì làásì ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàláì mo fi ọlọ́run èyí tó lówó ò náwó ẹ̀ lọ gbé fún wọ́n bà tàwọn èèyàn jẹ́ nígbà nígbà òsì wọ́n bà tàwọn èèyàn wọn ò jẹ́ kí wọ́n rọ́lọ́run sìn ilẹ̀ Yorùbá ni mo fi ń òun ló hàn sí mi púpọ̀ ọmọ èèyàn wa ń lò lọ àwa mọ ìpín kẹta ipò kẹta tọmọ èèyàn wà bá tí ó fi wá sí lọ àwa ń sin àwọn èèyàn ẹni tó títí tó fi di pé ọlọ́run bá gbẹ̀mí ẹ̀ òun ló pọ̀ jù ẹni tó wà nínú ọ̀rọ̀ tó sì ti fi ọ̀rọ̀ takotọ lọ́hùn tó ti fi gbé ẹ̀sìn ọlọ́run bá yílẹ̀ tí ó kà fún ẹ̀ lè sọ̀rọ̀ ọlọ́run bá létí ẹ̀ nígbà tí pẹ̀tẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run àwọn èèyàn náà wọ́n sì wà bẹ́ẹ̀ ní rẹpẹtẹ tá a sì ń sin òkú wọn. ọlọ́run náà ń lọ bá tóun máa ń pèsè àrísìkì alágbára púpọ̀ ni ọlọ́run tó sọ fún wa ní ọ̀rọ̀ mi pé ẹ̀yin ènìyàn sin ọlọ́run ọba tó dá yín àtàwọn tí ó ṣáájú yín nítorí kẹ́ ẹ lè páyọ̀ ọlọ́run ọlọ́run tó sọ fún wa yín pé ìyìn tá a gba yín láṣẹ gan-an ni pé kẹ́ ẹ ti tọkàntọkàn sí ọlọ́run kó jẹ́ pé tẹ́ ẹ bá ń sin lọ́run ẹ̀ ní sin nǹkan míì. ànábì wa sallallahu alaihi wa ọjọ́ ká mọ̀ wípé tá a bá nígbàgbọ́ sí ọ̀rọ̀ tá à ń sọ yìí gbogbo ìṣesí wa pátápátá ó súná kó jẹ́sìn táníyàn bá rọ̀ mọ́ gbogbo òṣìṣì wa ló fi wá sọ fún wa pé nígbà tẹ́lẹ̀ kan ló ní súnmọ́ ìyàwó rẹ̀ ní ti ìbálòpọ̀ tá a fi máa bímọ yóò gbà ládàá lọ́dọ̀ ọlọ́ yóò jèrè tó pọ̀ ń bẹ́ẹ̀ àwọn sàbí wa sọ pé wò ojú sí ọlọ́run séèyàn lè gbádùn bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹni hàláàlì rẹ̀ kó tún wá gbalada ànábì sọlọ sọlá ń sọ fún wọn wípé tó bá jẹ́ pé bíi àárọ̀ ọmọ ló fi sí ṣé yóò gbẹ̀sẹ̀ àbí ò ní gbẹ̀sẹ̀ bàtà tí wàá gbọ́ yé ẹni bẹ́ẹ̀ náà ni tó bá fi síbi halal yóò gbalada kódà téèyàn bá sùn wọ́n lè kọ́ láádá ẹ̀sìn fún torí pé ó sọ wípé ó rò pé jẹ́ ń kí n lè tètè jú fún kí n lè tètè jí lóru fún àbí jẹ́ kí n múyàwó mi lọ rìn àjò tó pé kìí ṣe dandan ni kó múyàwó lọ rìn àjò tíyàwó rẹ̀ bá lọ rìn àjò ní wọ́n fẹ́ kó òun tẹ̀lé gẹ́gẹ́ bíi torí kóbìnrin mi ò mọ ìyẹn sí mi lójú ìmúrò obìnrin bẹ́ẹ̀ táàbù pẹ̀lú àníyàn yẹn ó kọ́ ládàá lẹ́kùn pé ó sì lọ́hùn ni gbogbo ohun tó jọ máa làádà tí èsì pé ẹ̀sìn gan-an ni nípìnlẹ̀ tí ẹ̀ wá ro tẹ̀sìn mọ́ tó sọ dẹ̀sìn mọ́yàn lọ́wọ́ ká tó wá sọ ohun tọ́nà ọba parí láti gangan ká ṣe tí ẹ̀ sì ṣe nítorí tọ́nà. bákan náà ẹ wo bí ìnáwó oúnjẹ téèyàn owó tá a ná fún ìyáàlú wa ìyáàlú ìyàwó wọn pè ní ìyáàlú inna nafaqataka ala ìyáàlíkà àwọn yorùbá ni wọ́n sọ ìyàwó alákọ̀ọ́kọ́ di ìyálé ìyálé ń lárúbáwá ni ìyáàlú bó jẹ́ ìyàwó kan náà lèèyàn ní ìyálé náà ni àwọn yorùbá ni wọ́n sọ di pé ẹni tí wọ́n kọ́kọ́ fẹ́ ní ìyálé àmọ́ nínú ṣẹ̀ríà ìyáàlú ní jẹ́ wáìfù sọ̀bíjà ndị ìyẹ́ ọjọ́ ẹni tó bá níyàwó o owó tá a ná fún sọ́dákọ̀ sàrà ni. àdìsí tún wá wípé mùsùlùmí kan kò ní gbígi àbí nǹkan kan tó nǹkan àǹfààní àfi gbogbo ọmọ ádámà bá jẹ ń sàrà fún èyí tí wọ́n jí ń bẹ̀ sàárà ni èyí tí ẹranko ńlá tó jẹ ń bẹ̀ sàárà ni kò ní í dínkù pẹ̀lú sábàbí kan nínú àwọn sábàbí tá à ń kà sílẹ̀ yìí àbẹ́yẹ ọkọ ló jẹ́ àti kó jẹ́ sàárà fún ẹ wo orin táwọn àgbẹ̀ tì síwájú ẹ wo orin tí wọ́n tì síwájú kódà táwọn èèyàn jí ń bẹ̀ sàárà ni. ìgbà wa mi nìyẹn.

ẹnu àsìkò tá a lè fi bọ́ nínú òun onígbà tí èèyàn sùn tí irun fi kọjá tó jẹ́ pé gbà tó jí yẹn ni irun yẹn jọ́ràn yàn fóun tí kìí ṣe kó pe rọrọ àbó sùn nítorí kó lè má kírun tó bá ti yọwọ́ tó bá ti ẹ̀ lẹ́yìn eléyìí torí pẹ̀lú mi àmọ́ sùn torí kó lè má kírun tí ó àfẹ́ kí wọ́n kà sí pé òun sùn gbàgbé òun ni eléyìí yàtọ̀ ṣùgbọ́n ẹni tó sùn tí ìrùn bọ́ ọmọ lọ́wọ́ ìgbà tó tají sí nírun yẹn jẹ́rọ̀ yẹn fún toró ti di gbèsè ẹlẹ́ẹ̀kejì lẹni tí ò tí ì dé sínú tẹ̀klif ọmọ tí ò tí ì bàlágà wọn ní bilére ní béèrè tipátipá pé kí ló dé tí ò kírun gbọ́dọ̀ Ọlọ́run èyí tí kí kó tó yóò jèrè rẹ̀ náà pọ̀ àmọ́ èyí tí ò kí kó tó ní ibi ilé ìrètí ògbódò rẹ̀ kíá tó wà ń bẹ̀rù bí ọmọ tá a gbé ti hajj náà ni ládà ń bẹ́ńbẹ́ kò sí balaga tó bá balaga yóò ṣe hajj mi tó jẹ́ hajj ẹ̀ẹ̀kan tìgbésí ayé rẹ̀ ìtójọ́ràn yẹn lẹ́ẹ̀kan ló gbèsè ayé ẹlẹ́ẹ̀kẹta wàlìyàn àdùbìlá onígbà tọ́pọ̀ lọ́dàrú wàlìyàn àdùbìlá awọ́sọ sí ọ̀dọ̀ ọlọ́ọ̀ba kó o lóun bí irú fìtínà bẹ́ẹ̀ wọn ní béèrè lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ mọ̀ pé lórí tí ò kírun èwo ló ṣẹlẹ̀ sáwọn èèyàn wa tí ò kírun nu mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn tí ń lọ sọ́fíìsì wọ́n look corporate wọ́n wọ sọ dáadáa wọ́n wọ agbádá wọ́n fi fìlà sí wọ́n wọ ṣáàtà wọ́n fi bẹ́ẹ̀tì sí i káàkú káàkú káàkú wọ́n sì pèrún kò sí tó kàn wọ́n sọláàtù sóbè nílé wọn kán tó jáde kò sí tó kàn wọ́n bẹ̀ sọláàtù dúhùrì torí ọ́fíìsì torí iṣẹ́ kò sí tó kàn wọ́n bẹ̀ wọ̀lẹ̀ yẹn ọ̀dùnmí la àwọn táwọn tó kà á sí pé mùsùlùmí ni wọ́n sọláàtù àṣírí níbi iṣẹ́ wọn náà kò sí tó kàn wọ́n bẹ̀ sọláàtù maghrib níbi iṣẹ́ ẹlòmíì àti sọláàtù ìṣà àbáwọn tó jẹ́ pé sọláàtù maghrib àti sọláàtù ìṣà wọ́n ti padà sílé wọn àtúngbòrò wọn mọ́sálásí náà ẹnìkan mọ̀ pé wọ́n ń bẹ ládùúgbò kì í sì sẹ̀mí re ẹ̀rí tá à ń sọ tá à ń fi búra sí i wàláì kì í sì sẹ̀mí re ẹ̀rọ mi yóò wáyé re àfi tá a bá rẹ́ mọ̀yàn kan tó jẹ́ pé kò ní gbàgbọ́ sí tọ́lọ́run bá sọ̀kalẹ̀ ọlọ́run lẹ́mi ò dálè jọ̀ọ́ náà àtọ́mi rẹ̀ fún nǹkan méjì kí wọ́n sìn mí lọ ọ̀gá àǹtí à ń ṣe nọ́ọ̀sì ní irun kíkí òun là ní bọ́ọ̀nù ẹ̀ tá ìmọ̀ye bí ẹ̀rọ àti yọ zaka tọdún ìtọ́dún kan ó ti parí ó tún dọdún tí ń bọ̀ bí ó sì lò bí ó sì ní dúkìá tí èèyàn máa yọ zaka náà lọ́dún tí ń bọ̀ ó tún ti bọ́ náà lọ́dún tí ń bọ̀ bí ó sì ní owó kan tí èèyàn yọ zaka náà tó fi kó láyé wọn níbi níjọ́ gbẹdọ̀ kí àmà àbó tiẹ̀ ní ṣùgbọ́n àwọn mọ́jẹ̀mú kan kò pé tó fi lè jọ́ràn yẹn fún àbí ẹni tó jẹ́ pé ó gbá àwẹ̀ Ramadan àwẹ̀ Ramadan láti gbà lọ láti sọdún láti kọjá yìí a ti ṣe hajj ó ti kọjá yìí ó tún ààwẹ̀ míì tí ó jẹ́ ọ̀ranyàn Ramadan míì ni ó tún jẹ́ àfẹ̀yí tọ́mọ èèyàn bá sọdọ̀ ọ̀ranyàn fúnra ẹ̀ kò sí ààwẹ̀ kankan mọ́ tó jẹ́ ọ̀ranyàn látọ̀dọ̀ Ọlọ́run lẹ́yìn Ramadan bí èèyàn bá gbà kankan títí ó fi di Ramadan tí ń bọ̀ kò sẹ́lọ̀ tó bá gbà ààwẹ̀ míì tó ti ṣe déédéé súnà ó wá ládàá kún ládàá rẹ̀ ni owó oore kún oore ẹ̀ ni àfààwẹ̀ tó yẹn bá tú tó dọ̀rọ̀ yẹn fúnra rẹ̀ bí ẹni tí ń wá oore kan tí wọ́n ń tú láàsì àwẹ̀ lérè lọ́rùn fífi ń jẹ́jẹ́ pé ọlọ́run tó bá bọ́ sí i ń gbàwẹ̀ méje láti fi sìn ọ́ àwẹ̀ méje ti dọ̀ràn lórí ń tàn kó tó kù láyé àfi tí ń tí ń sọ yẹn ò bá bọ́ sí i bẹ́ẹ̀ sì ni ọlọ́run máa ń ṣàánú yàn láì jẹ́jẹ́ fọlọ́run àmọ́ ńgbà tó ti lè jẹ́jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ó ti dọ̀ràn yàn lọ́dọ̀ tẹ̀ kì í ṣe lọ́dọ̀ wo mùsùlùmí wọn ò ó ń tọ́jọ́ gbígbọ́ gbàgbé àmọ́ tó bá fi ráre tí ò bá gbà tínú ẹ̀ wá dùn tayọ ntó sọ fọlọ. ntàdébà yọ̀ ń bẹ̀ ni wípé ìrun kíkí tó jọ́ràn èèyàn téèyàn ní bọ́ńbẹ́ ọmọ ádámà tá a tọ́ka sí pé mùsùlùmí ni ó ti fi ráre kò sí ẹnìkan ní àwọn táwọn ànábì ọlọ́run bá wá jíṣẹ́ fún tí wọ́n bọ́ nùrùn kíkí lágbàtọ́ lọ́run ti dáyé. tótó tá a bá ń tọ́ka sí pé ẹni tá a pè ní mùsùlùmí tá a wá ní òye kó jẹ́ mùsùlùmí ọmọ ádámà là ń sọ nítorí pé gbólóhùn pé muslim ṣe bí àwọn èèyàn àárín tó gbédè mẹ́ta èdè mẹ́jọ èdè mẹ́wàá nínú wa ọ̀kan náà àwọn èdè náà ni àrọ̀bíyà yìí lágbáwá àwa sọ pé muslim lèèyàn. gbogbo ẹni tí ó bá gbé dé abẹ́ tí ó ṣẹ̀ṣẹ̀ máa wá túmọ̀ èdè lọ kó lọ́ọ́ wá túmọ̀ ẹ̀ kí ni wọ́n ń pè ní muslim ṣé mi ni abẹ́yìn tẹ́ ẹjọ́ tẹ̀ ń gbọ́ kútúbà kódà kí wọn sọyàn ní muslim ló kọ rẹ tí wọ́n tẹ̀ mọ́lá kò sọ di muslim kò sọ di muslim àbí àrínú ọmọ ìyàwó alẹ́ islam tó ń pè ní muslim tí wọ́n fi ń jọ́ sọ bí ọjọ́ keje rẹ muslim wọn sọ sọ wá sọ di muslim. àwọn atánsọ ní abdullahi abdullatif abdulrasaq abdulrahim sèyàn sọ wá muslim wàláì kò sọ muslim orúkọ tẹ́ máa sọ mùsùlùmí lélẹ́yìn ń jẹ́ kò túmọ̀ sí pé ń tọ́ ti jẹ́ mùsùlùmí ìtọ́lọ̀ bá ń sọ yìí ní máa sọ yẹn di muslim sèyàn bá wá jẹ́ david àbí manuel sèyàn sọ di kèfèrí kò sọ di kèfèrí tó bá sí islam ìtàwọn èèyàn gbọ́ yìí nìyẹn o èèyàn gba islam emmanuel wọ́n pè é ó ní orúkọ tó ń fẹ́ mọ jẹ́ lọ náà nù ẹni ọlọ́run ni tó bá tẹ̀lé àná jẹ́mi tó ọlọ́run bá sọ̀kalẹ̀ tó èmi ti rí rẹ̀ rí èmi ti rí David rí ó ní David náà ló fẹ́ mọ jẹ́ ó sì parí ní faculty of Sharia ní Islam University of Medina white Americans ni aláwọ̀ funfun ni olórúkọ yẹn náà ló fẹ́ mọ jẹ́ lọ. kódà nígbà tó gba Islam mo máa sábà sọ̀rọ̀ ẹ̀ oṣù mẹ́fà ló fi gbọ́ lábáwá lamẹ́ríkà náà ló ti kọ Arabic language kó tó wá Mọ̀dínà ibẹ̀ ló ti gbọ́ bí ti ń sọ èdè eh, English bẹ́ẹ̀ náà ni ti ń sọ lárúbáwá tí méjèèjì yọ ọmọ lẹ́nu dáadáa kí ni ni wípé ẹni tó gbà Muslim kì í ṣe gbogbo èèyàn tó lọ́n gbà wàláì làzim sáwọn alákàrábá àwọn alárìmọ́lẹ̀ àwọn àwọn ọlọ́sẹ̀ àwọn ọlọ́sẹ̀ ìyọnu àwọn àwọn àwọn àwọn rí ẹ̀bẹ̀ àgbàlagbà sáwọn eléyìí náà lẹ́bẹ̀ẹ́ kà mùsùlùmí yálà wọn wọn ò kírun sáwọn tí ó a wà ikọ́ ni mo dákọ̀ yẹn sáwọn pọ̀jù náà ti kírun ńlẹ̀ Yorùbá yìí kájà àwọn tó sẹ́ńtì òkèrùn àwọn tó pọ̀ jù mo sọ pé ilẹ̀ Yorùbá lè rí bí sàpèjúwe òun ló hàn sí mi pọ̀ tó fi dórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tí ń gun orí mímbàrì sẹ́kún tó bá tẹ́lómìí tí tó ń gapá pé òun ó bẹ nígbà tí bá ń bínú pé òun ó bẹ àlùjànnú lọ́wọ́ ẹ̀ táwa sì ti kàánú ọ̀rọ̀ ọlọ́run pé ẹnìkan ò ní máa bẹ àlùjànnú níṣẹ́ kíṣẹ́ àfi jẹ́ kékeré ọ̀pọ̀lọpọ̀ yóò gorí mímbàrì báyìí lọ́jọ́ jumá yóò sì máa púrúfù pé káfìrí lòun nínú tí ń sọ lẹ́nu yàrá ògán mọ́ àbọ̀lẹ̀ mọ́mọ́ torí pé láwọn statement kan tí yóò máa sọ sẹ́yìn wọn pé káfìrí lélẹ́yìí nínú tíra mọ́ àlẹ́ àṣìmáwí èyí tó jẹ́ ti ojú ọ̀nà Imam Malik nígbà tí wọ́n ń sọ nípa bá a ṣe máa jẹ imam àyíbá àti máa yan imam àkọsílẹ̀ nínú fiqh islamic eh, jurisprudence islamic jurisprudence àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ mẹ́ẹ̀ tó jẹ́ pé inú ìṣesí àbọ̀rọ̀ láti mọ̀ kò rọrùn àmọ́ bó tiẹ̀ jẹ́ pé lásìkò yìí náà èèyàn ń padà ń mọ̀ fisikálì ṣùgbọ́n kò rọrùn kárí lójúkorojú báyìí nínú ẹ̀ ni wọ́n ti sọ pé wàhínékìdà ìtàdáìtà bíi ìmáàmì. tó o bá kírun lẹ́yìn ìmáàmù kan thumma tabayyana laka ọwọ́ akírun tán ló wá hàn sí ọ pé annahu kafirun wípé kèfèrí ni àbí wọ́n sọ àwọn kan míì náà wọ́n sọ débi wípé àbójẹ́ obìnrin àbójóbìnrin àbójóbìnrin àtọkùnrin pọ̀ lẹ́ẹ̀kan náà. ṣùgbọ́n dábì bẹ̀rẹ̀ ni pé ó hàn sí ni bóò ní ti máa hàn nígbà tí kírun kékeré ni ìmáàmù ó sì lè rí bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n wá sọ débi pé ọ̀ràn yẹn ni kọ́ dárùn rẹ padà bátọ̀ láti sọ̀lá àlẹ́ kalẹ̀ ni ó dà níta àbẹ̀rẹ̀ rè pé ti kírun rí tó yẹ pé pásítọ̀ ló wá líìdì tó ti fún kan. bóun yẹn sì wá mọ̀ ṣé ẹ ti kírun rí tọ́wọ́ hàn sí pé ní kan torí pé ó gbé àkàràbà wá. kì í sábà ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ náà ní ti máa ń ṣẹlẹ̀ púpọ̀ jù wọ́n wọ́n máa lérí àlùjọ̀nù wọ́n máa fàlìjànú lérí òde tá a máa báwọn àfa wa lọ nígbà pípẹ́ nígbà bẹ̀rẹ̀ nígbà bẹ̀rẹ̀ ẹ̀kọ́ bí kí wọ́n mú wa lọ bí kó máa bíbí ìyàwó ibẹ̀ lèmi ti ń gbọ́ gbọ́ àwọn kàlímọ́ọ̀tù yìí téèyàn ẹ̀dá mọ̀ tó nǹkan nígbà náà táwọn èèyàn sì máa lérí lérí níta fi mọ babaláwo níta fi mọyàn ní kékeré ẹlẹ́bọ èyí sì ráwọn èèyàn tẹ́ mọ pé pé à ah, èmi gbádùn wá àti rẹ̀ à ah, mi gbádùn wá àti rẹ̀ mi gbádùn kéfẹ́ ti rẹ̀ ẹni tí ń sọ sẹ́ni tí ń sọ pé téèyàn ò bá jẹ èèyàn kò lè jẹ èèyàn iná lẹ́sì da owó bo kíṣẹ́ tẹ̀ lẹ́sì rà pé à ah, mi gbádùn wá àti rẹ̀ sẹ́ni tí ń sọ bẹ́ẹ̀ kò yẹ kíjọba ó gbé e pé àwọn tó ti sọnù ń bolẹ̀ kó wọn sí. Si torí ńgbà tí ò síjọba kò síjọba àwòrán lágbọ́la ní ẹni tí ò bá jẹ èèyàn kò yọ sọ́wọ́ kò lè jẹ èèyàn. tọ́ ètí muslim tàbí ń sọ̀rọ̀ irun kíkí òun lẹ́ni tó gbà fọlọ́run nínú ọ̀rọ̀ ànábì Ìsá. alayhi salam ọmọ mariam níbẹ̀ ló ti sọ wípé wà á ó sọ ọ́ ní ìyínsá mariam ló sọ̀rọ̀ yìí mò ń kéde eléyìí síta torí àwọn ẹlòmíín tó sọ pé àwọn mùsùlùmí ni wọ́n ń bá sọ̀rọ̀ ọ̀run kíkí gbogbo ọmọ ádámà lọ̀rọ̀ ọ̀run kíkí gbèrú wàláhì làdín ẹni ó sì mú un kó láyé bá kí tọlọ́run òní ó là kì í tún ṣe gbogbo ẹni tí ń kírun ẹni tí ń kírun ti fi ń wojú ọlọ́run tó mọ̀ pé gbogbo situation gbogbo condition tó ń bá bára àwọn láyé ọ̀ràn yẹn ni kò kírun torí ọlọ́run òun bá máa ń kan jẹ irú ẹni bẹ́ẹ̀ ni ó là lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìámà wákọ̀lé ló hun àmọ́ wọn kéré à ń bẹ lọ́hùn bọ́ kéré tó náà káwá jẹ́ kan nu wọn àmọ́ yẹ ká mọ àwọn tó rọ̀ mọ́ inú òfin ní yẹ ká tẹ nǹkan kan àfáàwà kan ó ní tẹ́yìn ò bá ẹ̀yin tẹ́ ẹ kọ́ nípa ṣẹ̀ríà Islam tẹ́yìn ò bá ṣe dá wà ta ni ó ṣe ẹ sọ fún mi láyé táwùjọ bíi tẹ́yìn bá ń lọ bá ń bà yín lẹ́rù àbẹ́yìn náà torí pé àájẹ àámu lẹ bá pàṣẹ ìtì ta ni ó ṣe is it an engineer bó ṣe ń béèrè náà nù àbí mathematician àbí geographer eyi nísìnyí ẹ ṣe ẹ ta'allamtum al-ilma shari'i ẹ̀yin kọ́ ẹ mọ̀ níwọ̀n bá abi fún yín mọ̀ ohun tọ́lọ̀ ń wíra al ẹ mọ̀ níwọ̀n bá abi fún yín mọ̀ mọ̀ èyí tí sọ tọ́lọ̀ sọ́dà nínú súnà rẹ̀ ẹ̀yin wá ká iye wa ní gbogbo wa ṣe ń wo ni wa náà ti ṣe wá ó ní torí náà ní tó ọ̀rọ̀ ń dálé lórí ni pé antum tarji'una ila diyarikum litad'u nasa ila Allah ẹ̀ ń padà lọ rí láti lọ pe àwọn ìṣojú ọ̀nà ọlọ́run bá ní o inú pàtó fi jẹ́ pé tí èèyàn bá ti parí ẹ̀kọ́ ẹ̀ ẹ rò pé ọmọ akẹ́kọ̀ọ́ wọn àti ìjọba Saudi ẹ rò pé ìjà kan dé láàrin wa kan tẹ́ bá ti parí ìdánwò wọn ti parí sàtífíkẹ́ẹ̀tì wọ́n ti ké sí yín pé ẹ máa wá ṣe bókè ìjọ òun lè fẹ́ gbéra wọ́n ti gba kọ́kọ́rọ́ yàrá wọ́n ti gba bẹ́ẹ̀dì ẹni tí ò bá ti lọ lé mọ̀ sùn bẹ́ẹ̀dì ọmọ ìyá rẹ̀ tóun ti parí ẹ̀kọ́. àwọn àwọn mọ̀ táwọn òfin ṣe káwọ́ torí àwọn òfẹ́ kẹ́ ẹ tẹ́kọ̀ọ́ tẹ́kẹ́ ẹ dúró tó aláǹfààní àwọn bẹ́ẹ̀ tan ìmọ́lẹ̀ ìsìn ọlọ́run káàkiri àgbáńlá ayé ẹ̀yìn sì ti láǹfààní ẹ̀ wọ́n ti kọ́ sínú ìwé ẹ̀rí pé àṣeyẹ àlìfúlàní àfa alágbájá ó ti wó nígbà báyìí fún ọdún báyìí ó ti kẹ́kọ̀ọ́ báyìí ó ti gboyè báyìí jáde wọ́n tún pọ́nlé pẹ̀lú pípẹ́ ní ṣeyẹ nínú ìwé ẹ̀rí rẹ̀ kí wọn náà àjókòó sí mọ̀dínà sí kò sáfà mọ̀dínà ni kí ni ó jókòó síbẹ̀ fún láti máa ṣe kíni tí òun ló kọ ṣéèkì ìbọn bá sì ní kéwu ni àbí ṣéèkì ìbọn fèmí ni òun ló tún gba kí ó fún wọn rárá. máa lọ Gbọmọsọ máa lọ Ìbàdàn máa lọ Ìjẹ̀bú tó ti wá ní ṣe nìyẹn torí tọlọ́ọ̀. Ìsá Mariam alayhi salam ó ní ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tá à ń kà yìí orí ìtẹ́ kódà kò sí nínú Bíbélì rárá gbogbo wọ́n ṣàwátì ẹ̀ nínú wọn sì mọ̀ pé òun là kọ́kọ́ mọ́jísà òun là kọ́kọ́ bá fún yín sọmọ tó ó sọ̀rọ̀ lọ́mọ òpó òlo gbogbo mẹ́rákù mẹ́rákù tán sọ láyé wọ́n ṣàwátì yìí. iná ti bá nínú rẹ̀ ni pé wà ó sọ ní ibi sọ̀la ọlọ́run bá mi sọ fún mi kí n lọ irun ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n níbi ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn pé ìyá rẹ̀ mariam aleyhisselam òun náà ló tọ́ka sí nígbà tí wọ́n pé bó lọ́mọ ṣe jẹ́ ìwọ mariam ló bá nawọ́ sí i ọlọ́run bá fún lọ́rọ̀ sanjọ́ náà lọ́hùn. ọ̀la ìní àbúdó lọ ó lẹ́rú ọlọ́run ọba ni mí gbólóhùn pẹ́rú ọlọ́run ọba ni mí ń tún ní ó tún wá wà bíbélì táwọn èèyàn gbé lọ́wọ́ nísìnyí bí wọ́n bá tẹ̀lé léyìí ń bẹ̀ bí wọ́n bá rí ìtókùtà sọ yìí ń bẹ̀ gbólóhùn pẹ̀lú ọlọ́run ni mí ọ wà ń bẹ̀ wọ́n sì ní ara wọn ní kèsì ẹrú ẹni tọ́lọ́run sì rántọ́ pẹ̀lú ọlọ́run lòun fúnra ara rẹ̀ the master himself ẹni tá a fẹ́ tẹ̀lé tọ́ eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n wá sáyé wọn láì wọ́n wá kírun ni lẹ́yìn ìgbà tí tàhídù lè tàhídù ìmọ̀ ọlọ́run ọba ṣoṣo láṣẹ̀rí kàlàhù kò sórogún fún kò kejì àtẹnìkẹta sọ pé ọlọ́run kan náà ni ẹ̀sìn kan náà ni àwọn òfin kan kó tó lè dìpọ́ ọlọ́run bá jọ lọ́hùn àkòrí tí nìkan ọlọ́run bọ̀ lórogún wàhádáhù bí mùsùlùmí òdodo ṣe sọ́kàn nìyẹn lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n pọ̀ ju méjì lọ wọ́n tó mẹ́ta lọ́dọ̀ ẹlòmíì wọ́n tó mẹ́rin lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n ju bẹ́ẹ̀ lọ. àmọ́ gbogbo ẹ̀ pátápátá ẹ̀rí la fi ń sọ̀rọ̀ o nínú bá ẹ̀sìn ọlọ́run làkọ́kọ́ ọ̀ràn yẹn o ò bá mú wá ó jàǹbá ọlọ́run o ẹni ó dẹni ìbáwí o táwọn èèyàn wádìí tí wọ́n rí i pé ó jàǹbá lóòótọ́ ó dẹni èébú báwo wá nìsí sí ẹni tó jàǹbá ọlọ́run ànábì wa sọlọ sọlám ó ní wọ Mu'adh tí wọ́n mọ wọ ọlọ́run lórí ẹrú ẹ̀ àti wọ ti ẹrú lórí ọlọ́run ó lánàá bí ọlọ́lọ́ọ̀ba àtòjíṣẹ́ rẹ̀ tó rán ló lè dáhùn ó lóun ò mọ̀ dáhùn wọn wọn sọ fún mi pé ìwọ ọtọ lórí àwọn ẹrú tiẹ̀ òun ni ká sì ká sì ẹbọ rárá ká ẹbọ one percent ìdá kan nínú ọgọ́rùn ká fi ìwọ ti àwa ó fún wa òun ni pé. kò ní í jẹ ẹni tí ò bá ṣẹbọ rárá níyà ẹni pé gbogbo ẹnu gbà tó kọ́rọ̀ ànábì ní sọlọ́lá sọlá ó ní pé aláyọ̀ ádìbà máa ń la bihi shay'a shay'a ẹni yòówù tí ò bá ṣẹbọ rárá o àti gbogbo àwọn ẹlẹ́bọ àti ń tó kọ́mọ èèyàn ó lè mẹ́ka tó kò láyé. ntọ́lọ́hún ó forí ẹ̀ jì ni nínú ẹ̀ṣẹ̀ òun ló pọ̀ a lè má mọ̀ pẹ̀lú ẹ̀rí tí ọlọ́run ò bí wá láyé bí tó mọ̀ jẹ́ kàfàrà ọlọ́run ní nígbà tí n bá dán yín wò tí mo fi nira kàn yín tó bá jẹ́ pé ń sìn mí lóòótọ́ mo fi yọ ní tí mo fi kàn yín tẹ́ ìbànújẹ́ sí yẹn mo fi yọ ẹ̀ṣẹ̀ kan tẹ́ ti ṣẹlẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà ní tí wọ́n á ní ibi yín rárá tẹ́ ẹ̀ ní jìyà ẹ̀ láyé tẹ́ ẹ̀ sì ní tọ́ aburú ẹ̀wọ̀n lálùkẹ́ àmọ̀ ló jù wàyà àpò à ń kẹ̀fì ọlọ́ọ̀bà ló sọ bẹ́ẹ̀ fún wa látara pé ọmọ èèyàn bá látara pé ọmọ èèyàn jìnnà sẹ́bọ̀ ẹ wù àṣírí ńlá ni débi bá sọlọ sọlọ sọ wípé ẹ muhammadu sọ wípé wà n broadcast yẹ ṣé sọ sọ onímọ̀ ti sọ fún ọwọ́ apàdà hàn sọlọ sọlọ ní wọ́n lè aláya sákìlú wọ́n lè mọ́ dààmú mọ́ wọ́n lè mọ́ wọ́ọ̀rì mọ́ wọ́n lè wá máa bẹ̀rẹ̀ sí máa mú àwọn ẹ̀sẹ̀ gùn lórí rànran ẹ wo ipò tẹ́bọ̀ wà yìí máa ń wó gbogbo iṣẹ́ pátápátá èèyàn ń ṣẹbọ àwọn èèyàn èèyàn ń ń lóúnjẹ èèyàn ń sọ́lọ́hún ó ń àwọn èèyàn ní hajj èèyàn ń kò ní jó lílẹ̀ láti kíámà wọ́n láì làzìmí túmọ̀ ẹ̀ ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ bá ti sọ ní kàtígóríkálẹ̀ ipe ẹni tó bá jẹ́ pé orí ẹbọ ló wà tí ó kú tí wọ́n ti sin tí ò tú bá kò ní jẹ́rìí ìjọgbẹ́dọ̀ rẹ̀ nínú sóra kan nìsà àyà forty ṣùgbọ́n èèyàn ò rárá sọ́lọ́ ẹ máa wòyàtọ̀ rẹ o. àmúṣe àwọn ẹ̀ṣẹ̀ míì kódà náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó làwọn ẹ̀ṣẹ̀ ọ̀hún àmọ́ kò sẹ́bọ̀ ń ni mo lè foríjì tí n bá mo lè foríjì tí n bá fẹ́. ìdí nìyẹn tó fi jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ọ̀rọ̀ ní kí muhammadu mọ̀ sọ yìí ó tó wá di sáńkà lónìí kó mọ̀ sọ náà tó kọ́kọ́ nítorí pé àdìsọ àádìbìlì islam àwọn tẹ́ńsẹ̀ wọnú islam tí wọ́n sì ń gba tírénì nípa islam àwọn ló pọ̀ nígbà náà àǹfààní ńláńlá lélẹ̀ ó ti wá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó tóbi tó bẹ́ẹ̀ òun náà làwọn alẹ́ṣẹ̀ tó gbilẹ̀ jù láwùjọ ní ìsìn tẹ́ bá fẹ́ máa sọ pé ó dá láwùjọ wa ìbáwọn èèyàn ti ṣe lọ́wọ́n ọba tó ẹ dákun ẹ̀ṣẹ̀ wo ló ẹ̀ṣẹ̀ wo ló fọ́n kájù ẹni tó bá mú nǹkan míì lẹ́yìn ẹbọ wàláì ó sì o le fọ́nká à ń gbé ní à fɔka jiyàn gbé fọ́nká ìná fọ́nká oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ fọ́nká bẹ́ẹ̀ ẹ tẹ bá wá mú nǹkan míì fóun ló lékè tí o ọlọ́run kọjá kó sọ mùsùlùmí òdodo o ọlọ́run mùsùlùmí òdodo o ọlọ́run kọjá jẹ́rìí kí o ní ní èèyàn máa dámọ̀ ṣé èsì sọ fún mi tẹ́lẹ̀ pé kí ẹ má ṣe ṣe tán ìnáwó la kún màdéhùn mò bẹ́ẹ̀ torí pọ̀ tàyín tó fojú hàn ni ọlọ́run júwe ọ̀tá ọmọ yẹn sì tún sáàtọ̀ ọlọ́run pọ̀ tá hàn yẹn ọmọ yẹn sì tún sáàtọ̀ ọ̀tá tọmọ yẹn wàá mọ̀ lòun wá ń pariwo kiri ọlọ́run ní sí èsì sọ fún yín pọ̀ tàyín ni ṣètọ́n ni nínú sọ́wọ́tò yàtí mo sì sọ fún yín wà ní ibùdó ni pé èmi ní kẹ́sìn hádà sọ̀rọ̀ tó mustaqim eléyìí ń gangan lẹ̀ sí ọlọ́run ọba

ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà mẹ́ẹ̀ táwọn èèyàn bọ sábẹ́ rẹ̀ ọ̀tọ̀ lẹ́bọ ọ̀tọ̀ ní bíbíà àdádálẹ̀ ẹbọ ó fojú hàn fọ́pọ̀lọpọ̀ ẹni tí ò fẹ́ bọ́ ṣe àmọ́ bíbíà ó jọ ẹ̀sìn tán pátápátá ibẹ̀ làwọn èèyàn wá sẹ́kù sí nígbà táwọn èèyàn ń dúpẹ́ báwọn bọ́nú ẹbọ wọ́n kàn ń ré ṣubú sínú bíbíà ni méjèèjì lọ́lọ́wọ́ sí nídìí bídíà ni pé irun náà lẹ kí lóòótọ́ àmọ́rùn tí wọ́n hun ni kì í ṣe irun tọ́lọ́hùn àwẹ̀ lẹ́gbàá lóòótọ́ àmọ́ àwẹ̀ tí wọ́n hun ni kì í ṣàwẹ̀ tọ́lọ́hùn nọ́fìlà lẹ́sẹ̀ lóòótọ́ àmọ́ nọ́fìlà tí wọ́n hun ni kì í ṣe nọ́fìlà tọ́lọ́hùn nínú ẹ̀ ó pọ̀ nínú ṣe bẹ́ẹ̀ ó pọ̀ nínú àwẹ̀ ó pọ̀ nínú àdúà àdúà wa tó sì ṣe pàtàkì nínú ẹ̀sìn ṣùgbọ́n àwọn èèyàn ń hun láwọn ọ̀nà kan tó jẹ́ wípé wọ́n kàn ń ṣàwàdà ni wọ́n kàn ń fèsì ọlọ́run bá ti yẹ̀yẹ́ ni wàlíyàn àdùbìlà tó sì jọ ẹ̀sìn tán pátápátá lójú àwọn tí wọ́n ń ṣe olùmọ̀ lójú ọ̀nà tá a wà yìí kódà bí ìbára ti kọ́ lọ́wọ́ bá tàn mọ́lẹ̀ sí wọn lọ́kàn ẹni tó bá sọ fún wọn pé kò bẹ́sìn mu onítọ̀ ní ó dọ̀tá wọn wà alákòóbálẹ̀ yìí ẹni a má ṣẹbọ mọ́ àtúnwá bọ́ síbi àdúà ẹ̀tọ́ ní kò sádùá náà mọ́ ǹjẹ́ mọ̀ gbọ́ lẹ́nu àwọn èèyàn nù ẹnìkan ò sì jẹ́ ní ọlọ́run tó gbàgbọ́ yẹn tún náà tó sọ pé kò sádùá ìtẹ́ ń wí ni pé bẹ́ẹ̀ ti lẹ́yìn sádùá yìí eléyìí ò sádùá nínú ẹ̀sìn o nínú ẹni tí ó sádùá lápèjúwe èyí tèmi rí títí ìṣẹ̀lẹ̀ dì sí ẹlòmíín bẹ́ẹ̀ mi tó gọ sí nísìn kò ní kíjú máa wọ́n ń pe lẹ́yìn oníkálúwà èpè ní sẹ́ńbẹ̀ wọ́n ní ẹni ọlọ́run tó jẹ́ pé ọ̀sẹ̀ méjì sísìn wọn ti wọlé tí wọn ò jáde ẹni ọlọ́run lè ń bá wí ẹni tó jẹ́ pé oṣù kan sísìn wọn jáde gbogbo ojú mọ̀ oṣù kan kò kí ọwọ́ kálúwà ẹni sẹ́ẹ̀ kékun ẹ ti mọ gbọ́rú ẹ̀ wọ́n ní ṣéwù ni kódà wọn lọ́dún kan kì í jáde ẹ mọ̀ gbọ́rú yẹn wọn nínú ẹ tó ti lọ tó ti kó láyé àbẹ́ni tó ti kó láyé ẹ ṣe bí ròyìn dáadáa wọn kì í fi sọ́dọ̀ ẹ̀rí ẹ̀ nímọ̀ pé wọ́n fún yín lábàárẹ̀ pé kèfèrí ó ti ya kèfèrí hánrán ó ti yaba bánlá ọ̀daràn ẹ̀yin ò ní mọ̀ pé tí wọ́n ń wínú ẹ̀ bí ni ọdún kan nínú kálúwà tí ò jáde wá kíjú a. ẹ̀yin ò ní fijú máa mẹ́ta lẹ̀ tẹ́bà náà dìde sọ sálàm lámàámà fojú fi ilẹ̀ pé òun ò ní kíjú yẹn àfi kẹ́ ẹ jẹ́ ló ń tẹ̀ kí wàá ló tún kù fún nẹ́ẹ̀sì Inu àyà sóràtù nìsa àyà one forty five inna lè mùnàfìkínà fi dárakì lè asfali ìnà náà mùnàfìkí ni ó tẹ̀lé náà ànábì wa ní ọ̀rọ̀ sọ́dọ̀ tí ẹ̀ bá màmá fi júmọ́ mẹ́ta alẹ̀ tí èsè pé àìsàn ló ṣe àbírin àjò ẹ sọ pé mùnàfìkí ni ẹ má ṣe èméjì kí wàá ní ìròyìn yẹn tí ọlọ́run ọ̀ká ló wà àbẹ̀yìn tí ń gbé àdúrà kiri tí ń gbé àdúrà káàkiri àbẹ́ni tó jẹ́ pé ó ti sóràtù tó ti ayatollah kùsíù bọnú sóra míì tí ìsinú sóra náà ti sọ̀kalẹ̀ torí tí ẹ bá ti ké koran débi bíi o ẹ wà ka kùsíù mẹ́ta ẹ tún máa wá ka koran lọ ẹ bá tún ti kà débi bíi ẹ ka kùsíù méje tí ìsinú sóra náà ni wà ṣé ń bẹ́ẹ̀ ní táwọn èèyàn ń bá káàbí kò sínú ẹ̀jẹ̀ mọ́ wàlá àdúrà ni wọ́n sá ń fa ọrùn sí kódà àwọn tí wọ́n lọ sàdúrà yẹn lé wọn wọ́n mọ̀ sọ pé tó àdúpẹ́ lọ́wọ́ yẹn àfa wọ́n tún pàgò fún wọn. paríparí gbogbo ẹ̀ wọ́n á lè gbé kútúbà sóràtù wá kí àwa àbí kútúbà sóràtù wá sóràtù tọ́ha àbí kútúbà sóràtù yàtì tó bá ti pín bá translate ẹ̀ ẹ̀yin tẹ̀ kí ó náà ẹ̀ bá kàwó wọ́n bá ṣépè nílé yẹn nìké pé tó adéwà parí sọ́tù lè múlíkù mọ́kànlélógójì báyìí o ọwọ́ akúkútùbà rẹ̀ adéwà parí sọ́tù yàsín iye kan báyìí ọwọ́ akúkútùbà rẹ̀ ẹ lọ ká àwọn kútùbà wọn kò yàtọ̀ sáwọn tẹ́ ń sọ pé mẹ́rin lọ́lọ́run àbí mẹ́fà lọ́lọ́run àbí mẹ́ta gbogbo tẹ́ ń pè ń bẹ̀ orúkọ àmọ̀láyíkà àwọn àlùkò èmi ò tẹ̀ jọmọ́ orúkọ àmọ̀láyíkà orúkọ àlùjọ̀nù pábílẹ̀ ni torí kò sí kútúbà fún súrà kankan nínú nínú islam kò sí súrà kan pẹ̀lú kútúbà ẹ̀ tafsiru ní gbogbo súrà ní níbo làwọn ti rí lẹ́yìn pétọ̀ ńgbà tí wàá kàkí tán kútúbà ló wá kú báyìí ta ló mú wá ìlànà bí sọ yìí sọlọ sọlá mọ̀nì àmìlà amalan ẹni ó tó bá ti sẹ́ kan tí ìsepá wa la sọ pé kó ṣe àpélẹ́sìn fún fọwọ́ ọ̀rọ̀ dùn òun ládàálù láyà ó sì fi kó bá àwọn èèyàn tó kó bá àti tọ́lọ́n bá làwọn bẹ̀ lókù tọ́lọ́n bá làwọn bẹ̀ lókù o àbẹ̀ náà bá kọ́lọ́n bá tó ẹni tó gbọ́rọ̀ ọlọ́run bá lágbọ́yé tó sì tẹ̀lé tí ó mú lò tí ó fi sin lọ́hùn tí ó fi jèrè ayé àtàlùkè àmà ní kọ́lọ́n bá kó ṣe wá ǹjẹ́ àbá gbọ́ tó wá lọ tako ń táwa ti mọ̀ àbí ń tà ń ṣe tó wá pé àwa mọ̀ dájú pé tá à ń ṣe kò lẹ́rìí a kàn gbọ́ pé wọ́n ń sọ náà ni ẹ dákun ẹja padà ń bẹ̀ lásìkò tó rọrùn fún wa láti padà náà lásìkò tá a wà yìí torí pé ẹ̀sìn la fẹ́ mú lọ ọ̀lẹ́kẹ́ àmọ́ ó ti dájú àtẹ̀ní ń ṣe wá àti kàn fẹ́yìn tẹ̀ ń gbọ́rọ̀ wa yìí pé àní mú ayé lọ ọ̀lẹ́kẹ́ àmọ́ kò sí ìròpọ̀ nídìí wá àti mọ́ ìyẹn ò nídìí wá àti torí pé wọ́n ti fi àìmọye òkú lójú yín ayé wọn tí wọ́n kójọ wọn kó dà sí kòtò fún wọn bí wọ́n bá tẹ̀ kó dà sí kòtò nǹkan mélòó ni kòtò náà gbà lẹ́gbàá tẹ́ bá gbókù bẹ̀ mélòó ló gbàánu tó kójọ tó gba káàtó òkú tó jẹ́ pé ńgbà tí wọ́n gbẹ́ sàárè fún tipátipá lè jìkẹ́ ẹ̀fì kanlẹ̀ níbi tó jú ń káwọn èèyàn dé kí wọ́n á ní òmùlọ níbi ayé but definitely wọ́n bi léèrè kankan tó ti mú lọ eléyìí ní jẹ́sìn ìtí ó dì mọ́ tí fi ń lo ayé tí fi ń lọ tí fi ń bọ̀ gbogbo àwọn mẹ́sẹ́gì ìfẹ́ tí ń sọ jáde lẹ́nu èyí tó fi sin náà subhanallah la hawla wala quwwata illa billah a'udhu billahi minash shaitani rajim la hawla wala quwwata illa billah gbogbo àwọn kàlímọ́ọ̀tì yẹn wàláì kò ráre fáyé kò ráre fáyé gbogbo ẹ̀ ó wà á mọ báyẹn lọ nínú sàárè àwọn aráalé àti dúkìá tó kójọ láyé òní ọ̀padà ẹlòmíì ó fẹ́ gbẹ́sẹ̀ lé tó ní torí kó má jàǹfààní fáwọn èèyàn kan ẹlòmíì ò ní sọ tó ní síbẹ̀síbẹ̀ náà wọ́n wọ́n tù kàn wọ́n tù lé kàn irọ́ ló pa tù lé bí àwọn tó o fẹ́ kó lò ó lò ọ̀lẹ́ àwọn kan ní òun ní ọmọ ádámù àwọn kan ní ó lò báwọn kan tí òun kórìíra tí ò fún pé ẹ dákun kan bá ní àbí mọ́tò kan o àwọn kan náà ló bọ́ sí i ànábì wa nígbà tí ń sọ̀rọ̀ wípé ẹnìkan tó fẹ́ kó láyé tí ó ní èyí tó lóore jù ní kó o ti sàárà ńgbà tá láàfẹ́ ńbẹ lára rẹ o tí èsì pé ọ̀npọ̀ kà kù tó tí ìwọ náà wò pé ah, lágbájá ó yẹ kí n kẹ pẹ̀lú nítorí náà bá ti kẹ́ mi ó yẹ kí n fún inú tọ́lọ̀ máa fi fún mi ó lè jẹ oúnjẹ ó lè jẹ dúkìá ó lè jẹ nǹkan kan kódà àwọn míì máa ti sàárà débi pé ilé ẹ máa lò ó lọ títí tí màá fi kó láyé wọn fún o ó ń bẹnu ṣẹ̀rẹ́ ń bẹnu ṣẹ̀rẹ́ Islam Ipe ìyẹn ni pé tí n bá lógún ọdún láyé máa lò léè lọ nítorí pé tí n bá ti kú ó ti dogun ẹfilẹ̀ fáwọn tí mo bá filẹ̀ sáyé ẹlòmíràn sọ pé mo fún yín láéláé kó sáà má kọjá bíi ìdá mẹ́ta nù dúkìá tó ní ànábì wa ń sọ sọlọ́lọ́ sọ́là ó ní sàárà yẹn ò ní sàárà kì í ṣèyí tó jẹ́ pé nígbà tẹ́mi rẹ̀ fẹ́ bọ́ lọ́wọ́ à ń pín lọ́wọ́ à ń sẹ pé lìfúláàní kádà wà lìfúláàní kádà ti lágbájá lélẹ̀ ti tàmẹ̀dọ̀ lélẹ̀ yìí o òní má wulẹ̀ darí ẹ̀ láàmú anábì ló sọ bẹ́ẹ̀ o sọlọ́lọ́ àfọlà onífàkọ̀dé káànà léfò láàní bọ́ ọ bá dákẹ́ lójijì lágbájá náà ló ní tẹ́lẹ̀ abẹ́rẹ́ sọ ṣùgbọ́n sí ọlọ́run tó jẹ́ pé ẹnìkankan ò ní jìjàdù ẹ̀ mọ́ wa lọ́wọ́ ẹnìkankan ò ní jàgbà irun tẹnìkan ò ní gbé fẹ́nìkan tí ò bá ti tí ò bá ti jàǹbá rẹ̀ láyé eléyìí ó yẹ ká ó ṣe pàtàkì fún wa láti mójútó o.

ẹni tí ò bá sin ọlọ́run yóò ṣerú ayé ọlọ́mọdé aṣerú ayé ọlọ́mọdé aṣerú ayé ọlọ́mọdé aṣerú ayé bẹ̀rẹ̀ léèrè sọ̀nsìn lọ́hùn ẹni tí ò bá sin lọ́run ẹrú ayé gbogbo wọn ẹrú ayé pátápátá àdúrà àti sìn yẹn ó kàn waste time ni bó ní àwọn bó ní ọgọ́rùn bó ní ẹgbẹ̀rún méjì èèyàn tí ń ṣe kídímọ́ ẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ ní fákítìrì ẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ léṣẹ́ ẹ̀ lábúrọ̀dù àti ní nàìjíríà ẹrú ayé ni ó ń tàn kó jèrè torí pé kò sìn ọlọ́run ibi tí ó fọkàn balẹ̀ sí kò tí nǹkan kan ṣáájú síbẹ̀ ọlọ́mọ ṣètò wa bẹ́ẹ̀ allahumma izal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dambiri a'daka a'da ad al yahuda wan nasara wal munafiqin wa man ma'ahum ajma'in اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم اكتب لنا الفوز والغلبة عليهم بعزتك يا عزيز وبجبروتك يا جبار وبقدرتك يا قدير إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه وعلاه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون إلى صلاتكم غفر الله تعالى